àpẹẹrẹ ìṣòro làwọn lọ́kọláya ń kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ ìṣẹ̀lẹ̀ àbájáde àdílé rorùn lọ́mọmi láwùjọ mùsùlùmí ni mawada consult home of islamic family council ti ṣàgbékalẹ̀ ńláńlá yẹn tí wọ́n pè ní mawada lórí ìkànnì gerin fm ninety five point five amon patigi road gra ìlọrin onírànà ọ̀nà àtọ̀ nípa òtítọ́ fi rí ìdíjọ́ òkú láàrin ọ̀gẹ̀dẹ̀ tí ìbàjọ́pọ̀ fi dùn mọ̀ràn ìmọ̀ràn ìfáwọn tó ti wà nínú ìgbéyàwó ó fi rán ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọge kí n palẹ̀ mẹ́ ìgbéyàwó gbọ́dọ̀ rí lẹ́ẹ̀mọ̀ gbọ́ láti àtẹnu àtọ́kùn ètò ọ̀hún barista abdullatif abdullahi asudaiti lórí gerin fm lálàálẹ̀ jimá friday látàgò mẹ́ta gẹ́gẹ́ sáàgò mẹ́fà kù tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine point five pm ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀ka ìmìíràn tó ń jáde lágbàlá mọ̀wádà consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgbodò rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń tẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́tẹ̀ ilé pè wọ́n sí ni zero eight one five 830-1855 0815-830-1855 ọ̀hún tí màá wá dá consulti wà fún ni ìdílé ó ti dùn tí ó sì kàn sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته أدعوكم الله atọ́rọ̀ ọ̀kẹ́ atọ́rọ̀ ọ̀gẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́lọ́ àtọ́lọ́lọ́n kọlọ̀kọ̀bà mú bá nẹ́bí àtàwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn náà tí a ń gbìyànjú láti tẹ̀lé wọn tó fi dijọ́ gbéǹdé alkiyama àkọ́kọ́ náà adúpẹ́ fún àwọn tí kọ́lọ̀n kó bá dúpẹ́ fún wọn. alhamdulillah. gbogbo tó ti dánú ọ̀rọ̀ wọn kọ́lọ̀n mọ́jì òdòjúrú ètò kú díẹ̀ kàtó kọ́lọ̀n kó bá sọ́ dìdùnà fún wọn. wọ́n wá ní ládátà bá rí níbi ètò yìí kọ́lọ̀ bá àwọn òbí àwọn méjèèjì tó wà níwájú ọlọ́run ọba àbí ọlọ́run ọba kọ́lọ̀n kó bá kẹ́ àwọn òbí wọn méjèèjì àtúgbò kú mùsùlùmí tí wọ́n ti wà lọ́dọ̀ ọlọ́run bá kẹ́ ogun papọ̀ tó fi dórí màmá wa tí Eh, lílọ tí wọ́n ní àná kọlọ̀kọ̀bà kẹwọn ìyàwó bàbá wa Professor eh, Larry Badmus tí wọ́n sílé tọ́lọ́wọ́n bá lọ ní àìpẹ́ yìí kọlọ̀kọ̀bà kẹwọn kọlọ̀kọ̀bà kẹwọn gbogbo mùsùlùmí pátápátá kọlọ̀kọ̀bà àárọ̀ gbogbo fámìlì wọn kọlọ̀kọ̀bà àárọ̀ wọn ní ojú ní ìtẹ̀síwájú pẹ̀lú prógámù wa ní òní a máa katíra tí a ń kà lọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó a sì wà níbi pé a ń define kí ni tí ń jẹ́ marriage nínú Islam a sì ń ṣàlàyé fúnra wa wípé pàápàá tí ń jẹ́ marriage nínú Islam yìí àwa tí a fẹ́ lọ́kọ àwa tá a fẹ́ níyàwó a gbọ́dọ̀ mọ̀ hmm. ẹlòmíì ti wà nínú marriage nísìn for more than a decade ó ti jọ ọdún mẹ́wàá lọ nínú marriage ó ti di twenty years lọ nínú marriage mm. kò tí ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń pè nígbéyàwó rà mo kàn ṣe nǹkan tó wù lọ ni so ètò yìí a gbé kalẹ̀ láti fi lára wa lóye nípa àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kọ́lọ̀n kó ṣe ní ọrùn fún wa láti gbọ́ àwọn àlàyé yìí kó tó bá tẹ̀síwájú àwọn sheikh saad sarumi wọ́n ti wà ní sódíò pẹ̀lú wa gẹ́gẹ́ bí ṣe wọn àfẹ́ kánmẹ́ sí ọ̀rọ̀ kẹ́ tó jáde lánàá nígbà tí àwọn èèyàn láǹfààní láti pè sórí ètò ẹ rí i pé gbígbé tá a gbé tè kalẹ̀ a gbé kalẹ̀ ní ní gbígbé kalẹ̀ tí a sọ̀rọ̀ mọ́ gbèsè hmm. pé tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé rédíò ní a sọ̀rọ̀ mọ́ rédíò ti ń gbèsè nísìn hmm nígbà tí technology tó ti lọ síwájú pé opportunity wà láti pé gbogbo ọ̀rọ̀ tí a bá ń sọ lórí rédíò àwọn èèyàn tó ń wà lé tó ń gbọ́ àwọn náà wọ́n bá wà dá sí àrọ̀rọ̀ hmm. tẹ́nìkan wá sọ lánàá ò ní ọ̀rọ̀ tó sọ pé àwọn kan sọ nínú mọ́tò hmm. ọlọ́kùnrin kan sọ nínú mọ́tò pé ẹni tó bá fi tọ́jú òun ni o nínú àwọn ìyàwó òun kò sí wàhálà. òun ti mú kó tó má. ó ti ó pé oyin tó tún jọ náà ni pé hmm. kì í ṣe pé ó kápá ìyàwó méjì ọkàn lọ ti ààrẹ bọ̀ bẹ́ẹ̀ hmm. àmọ́ pọ́ìntì aláàkọ́ta fẹ́ kánótì níbi ọ̀rọ̀ yẹn ó ní pé kó tó di pé ọkùnrin ó sọ pé òun fẹ́ yàwó ẹyọ kan gan ó gbọ́dọ̀ make pé òun capable hmm. àmọ́ nígbà míì wà tí ó yẹ pé ọkùnrin lè má ní nǹkan tó nǹkan tó jẹ́ pé àwọn òbí rẹ̀ ó wò pé gẹ́gẹ́ bí ìlànà anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé torí kí ọkùnrin mọ́ bá ṣèṣì náà hmm. àti kóbìnrin náà mọ́ bá ṣèṣì náà anábì gbà wá yànjú pé ká tètè mọ̀ márì hmm. gbogbo àwọn obìnrin wa tí wọ́n ti ń yọrùn díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká tètè mọ̀ ṣe bí wọ́n ṣe early marriage láwùjọ wa yóò di pé obìnrin mọ̀ ṣẹ̀ṣẹ̀ kúṣe àbí kọ́kùnrin náà mọ̀ ṣẹ̀ṣẹ̀ kúṣe kọ́lọ̀ kó bá kí àwọn àgbàlagbà a díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n practice láti là wá níbi aburú yìí hmm, ṣé èyí tí àwọn àgbàlagbà tó wọ́n ṣe èyí tó sì wà níbàámu pẹ̀lú súnà nẹ́bí sọlá sóhun ló ti wá di pé wọ́n wá jẹ̀bi hmm. ká má di ẹ̀bi rù wọ́n o ẹ̀bi tí èsì tiwọn ká má di rù wọ́n ó ṣe pàtàkì pé pé àwọn ọ̀dọ́ táwọn òbí wa gbìyànjú láti fẹ́yàwó fún wa ká mọ̀ á ní rí pé responsibility àwọn òbí wa náà ni pé bẹ́ẹ̀ sí ń bọ́ àwa náà ni wọ́n mọ̀ bọ́ wọ́n mọ̀ bọ́yàwó hmm. kọ́dà àwọn òbí mi wọ́n tún bọ́ mọ̀ hmm. so àwa náà ní láti wá nìkúnrin ẹ̀sẹ̀ wa láì ní jalè hmm. láì ní purọ́ láì ní ṣe gbájú ẹ̀ tó wá jòkó tẹ̀tẹ̀rẹ̀ kalẹ̀ pé ẹ ah, bàbá mi kú ń bẹ ìyá mi kú ń bẹ ìyá ẹlòmíì yóò kàn kú ẹlòmí olùsí bàbá rẹ̀ tí ó pé gbìyànjú yìí àdánwò dé hmm. so ẹnu ń kùn wá púpọ̀ láwùjọ tá a wà yìí òun yóò pa, ọmọ ẹlòmí mọ̀ nígbẹ́ ah, hmm. kọ́ ọmọ mi obìnrin kó fẹ́ ọmọ ìlú báyìí àfẹ́ hmm. dápọ̀ ìlú kankan hmm. but tí gbogbo wa náà ń sọ ó yẹ kó ti yé wa o àmọ́ ibi tẹnu ti ń kún wa o tẹ́ pé ẹlòmí gan tó jẹ́ ọmọ ìlú yìí lóbìnrin yóò sì mọ̀ sọ pé ọmọ gbọ́dọ̀ fẹ́ ọmọ ẹ̀sìgẹ́sì kí ló dé tó fi rí bẹ́ẹ̀ hmm. wọ́n fẹ́ máa lẹ nǹkan tí èsì tiwa fẹ́ máa lẹ mọ́ wa hmm. látàrí ìgbìyànjú táwọn àgbàlagbà ṣe pé ẹ tètè máa má rí á sọpọ́tì yín hmm. abẹ́ẹ̀kọ́ sọpọ́tì wa di pé ẹlòmíràn ajókòó tẹ́tẹ́ rẹ kalẹ̀ pé bàbá tí wá sí ìyá yẹn mọ́ àbí kò sí bàbá yẹn mọ́ àdánwò dénú so ẹ dákun ẹ jẹ́ ká wòye sí eléyìí ká sì wòye sí pọ́ìntà mẹ́kìlá nàmẹ́ pé àwa tá a jẹ́ òbí o ká má tírínì àwọn ọmọkùnrin gbígbà tá à ń tírínì obìnrin obìnrin nìsín òun á tírínì lọ́nà tí ó fi wà dependent on the husband hmm. àmọ́ láyé ìṣe tá a tún wà gan àtúgbọ́dọ̀ tírínì obìnrin gan pé kó wà 100% dependent on the husband hmm. tí ó gbé nìsí obìnrin náà nídìí pé kóun náà máa ṣàwọn kankan kìí hmm. ṣe pé láti fi ràn lọ́wọ́ not necessarily to, to assist the husband àmọ́ kò sí bóbìnrin tó ṣe kankan tí ò ní tó náà ní máa àṣìṣì ọkọ rẹ̀ inú ilé ìwọ̀n àwọn ẹ̀dùn ọ̀dà tó náà tó fún ọgbà ládà kàtọ́ aṣọ pọ́kùnrin hmm. kọkùnrin tí wá parí ìwé tọ́kọ́ ìṣèjọba nìkan lòun máa dúró dé tó bá rí ìṣèjọba náà ṣe sálárì ní ṣe tó tó gbé nǹkan kan mọ́nu ilé. ìyàwó bí àbí ilé ara kọ̀díjà ni wà. àwọn point ok ló fi wá mú wa lọ bí hmm. pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì hmm àwọn ọ̀rọ̀ táwọn ọkùnrin sọ láwùjọ wa nísìn pé hmm. irú ìyàwó tí ń wá nísìn ìyàwó Khadija hmm. tí ó máa tọ́jú hmm. ẹ dákun ẹ sọ fún alẹ́gẹ̀ pé àsìkè kéwúnù despite pé Khadija tó jẹ́ ìyàwó anábà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kẹ ọlọ́run rọ̀ lọ́rọ̀ so wá mí pa nábì òsì responsibility rẹ̀ ni torí pé ẹlòmíì ti sì kéwú gbọ́ irú ànábì sallallahu alaihi wasallam hmm. ànábì tó ń bá mánéjì bísínẹ́sì rẹ̀ ni hmm. ìwọ nísìn pẹ̀lú irú mẹ́ntálítì tí wọ́n ní tó bá jòkó tí obìnrin tí ọlọ́run kẹba ìníṣẹ́ ọ́ dojú bísínẹ́sì rẹ̀ dé ni hmm. àwọn obìnrin gan sọ́ra nísìn wọ́n bẹ̀rù yín a sì ń fu àwọn obìnrin táwọn náà bá tọ́lọ̀ ń bá kẹ́ pàápàá jùlọ obìnrin tọ́lọ̀ ń bá kẹ́ à ń fu wọn lára kán sọ́ra pé obìnrin mi ní intention pé kọ́má fi agbákò obìnrin mi ní intention pé owó tó ní yìí àwọn fi jẹ́ ọkùnrin tó bá wù wọn ni ah má fi owó fẹ́ ọkùnrin o hmm. tó bá fi owó fẹ́ ọkùnrin ó padà regret ẹ̀ hmm. torí pé torí owó yẹn ní ọ̀padà fífi ọ̀ gbogbo ọkùnrin tó wà fẹ́ náà make sure pé ọkùnrin tó lè bí abùkátà rẹ̀ hmm. to an extent ó lè lówó jù lọ kọ́dà ọkùnrin tó bá yẹ pé bọ́yá ná bí 100,000 lórí rẹ̀ nìsí o lè padà bún ní 1 billion tó bá ọlọ́ba hmm. ló àbí àmọ́ pé kò ní ṣe tí ọlọ́run ní kó ṣe nínú ṣẹ̀ríà hmm. yọ àjòkò pé kó nǹkan wọlé tọ́ nìkan obìnrin tó bá nídìí ìbálòpọ̀ yọ àdìgbé <laughs> ìbálòpọ̀ nìkan ló fẹ́ máa ṣe hmm. kó sì wá yóò tún máa tàtàrà rẹ̀ ṣe injustice fáwọn ìyàwó rẹ̀ yókù mi hmm. tọ́bẹ̀ bá ti wà ní o imagine hmm. so a gbọ́dọ̀ sọ marriage di irú transaction báyìí hmm. a ní ká pàkíyèsí ara wa a pàkíyèsí ọkùnrin kó máa depend lórí owó tíyàwó rẹ̀ ní a sì ń fu àwọn obìnrin lára kan sọ́ra fún àwọn tó yẹ pé owó yín ni wọ́n wà áfítà. Tọ́lá ń bẹ náà ọmọ kéwú náà, hmm. àwọn ọmọ mọ́ sáwàdà yí ni ara wọn pé ẹni tí ọmọ tọ́jú mi ní wà báyìí nìsẹ̀, mo ti fẹ́ ìyàwó kan àbí, hmm. mo ti fẹ́ ìyàwó ẹlẹ́kejì, bọ̀ nísìn báyìí, ó wá kò kí n fẹ́ ni tí ọmọ tọ́jú mi, hmm. ah! àwàdà káwàdà ni o, ẹ má jẹ́ fi ọ̀rọ̀ tí ò dáa. Àbẹ́kọ́lẹ̀ lómi tó máa ń sáwàdà mí náà ọ̀dọ́ mi ní tí wọ́n mọ̀ á kó bọ́ọ̀dù tàwá. wọ́n kó bọ́ọ̀dù tàwá fún mo bẹ̀ mí kì í má da wọn. ẹni tí ààrẹ ń tèlùbọ́ ń tèlùbọ́ a mọ̀ jọka lọ. bẹ́ẹ̀ ni ọmọ sọ̀kà kẹ́ máa wí. Ah, ah. ọlọ́run mọ̀ sí wa bẹ́ẹ̀ o. o ti wá ń tọ o náà ti wá ń tọ ara rẹ bí o ṣe da láti fi wa kalẹ̀ báyìí. ẹ pé ètò ọwọ́ rẹ ni bí o ṣe da kalẹ̀. Hmm, lọ́nà tí ò da. nígbà kan ọmọ oníṣọ́ pé ó fẹ́ sọ eré dìídì. ṣé ti dùn sẹ́mìn rọ̀ṣìmọ̀ kọ́lá kóbìnrin jẹ́ bílíọ̀nìà yóò sì máa expect pé kọ́kọ́ máa ṣe responsibility lórí òun so eh, Khadija ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe ìyàwó tó yẹ pé ànábì ò ṣe responsibility lórí rẹ̀ kìí ṣe irú títí ẹ ẹ̀já yíyùn padà kọ́lọ́n kò ṣàánú wa bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa baadi. السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله أنتم الله وبائن يوم وباتولاري كما سفرنا محمد صلى الله عليه وسلم في الملأ الأعلى عند الملائكة ما يتوقع لنا ملائكة كما بمعنى محمد صلى الله عليه وسلم صلاتكم بما الصحابة كم بما التابعين كم بما التابع التابعين أتوبوا وتمتع لمنا أن محمد صلى الله عليه وآله وسلم تفي القيامة آمين an kai wale ka suke assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh wa alaikum assalam wa rahmatullahi ta'ala barakatuh ní bí àwọn ìjọ mélòó kan sẹ́yìn hmm. a wà níbi pé a ń sọ àlàyé àwọn nǹkan mẹ́rin hmm. so tẹ́ pé anu Muhammad sallallahu alaihi wasallam anábì hmm. ní àwọn nǹkan òun sí nífẹ̀ẹ́ sí so a ti wá ka méjì nínú mẹ́rin Hmm. alákọ̀ọ́kọ́ ni pé nǹkan mẹ́rin tó yẹ pé a ṣe ní fítírà fún hmm, àwọn ànábì ọlọ́run ọba hmm, àtàbẹ̀ láti wá yà lọ síbi nǹkan mẹ́ta tánàbì nífẹ̀ẹ́ sí àti ka méjì náà nǹkan tí wọ́n gbé kalẹ̀ fáwọn ànábì ọlọ́run ọba ó wà fún méjì méjì báyìí nítorí pé náà àwọn kìnìyàn nínú sún náà àwọn ànábì ọlọ́run ọba báyìí nìsìn àwọn afẹ́ mú ẹlẹ́kẹta hmm. òun náà ni asiwak asiwak asiwak tó bá kí n kọ́kọ́ mẹ́ńṣàn mẹ́rin papọ̀ méjì tá a ti kọ́kọ́ mẹ́ńṣàn síwájú ẹ̀hìn káwá lẹ̀ mọ́ ẹlẹ́kẹta tó ní arba'un min sunan al-mursalin hmm. nǹkan mẹ́rin kan bẹ nínú súnà nínú ojú ọ̀nà àwọn àwọn òjíṣẹ́ tọrọ ọba ọba àdìkẹwẹlá tọrọ rán sí ayé hmm. náà ni aláwọ̀kọ́ al-khitan òun náà ni circumcision ìkọlà ìdábẹ́ fún ọkùnrin àti ìdábẹ́ fún obìnrin ẹlẹ́kejì àtàátòrò ìmá lo pẹ̀fúm tùwárí ni àwọn nǹkan tó ohun tó lóhun tó dáa olùméjì bá wà ẹlẹ́kẹta ara fẹ́ múlò ní òun náà ni àṣìwà òun náà ni kẹ́ máa ń makó. أنا محمد صلى الله عليه وسلم أنا بني لولا لولا أن أشك على أمتي لأمرتهم بالسواك عند كل الصلاة دوام ما كل وضوء صلى الله عليه وسلم أنا بني لولا لولا أن أشك على أمتي كيف سيكي كما كل نربا والي أمامي tí ìwá pé tí ọwọ́ ẹ̀pẹ̀ báyá látara àṣẹ́fún ọwẹ́ pa ènìyàn máa jáde ń bẹ́ẹ̀ fún wa làbọ́kùtò wọn bí síwá àṣùgbà ìbá pa wọ́n láṣẹ yí pé kọ́ máa lókè ní kọ́ lọ pákó àyíndá ìdá kò lè sọ̀lá nígbà gbogbo bàtán ti lẹ́kìn báyìí ó kì í zóre ni átúrè ni magribi ni ìṣáyè ni gbogbo wọn táwọn kì ní pẹ̀lú pákó ló máa jẹ́ ìgbèrú wáyà mi ìdá kò lè wòdó gbogbo bàtán bá ń sàlọ̀ láyé báyìí kọ́ ẹ̀kún ọmọ síkì wọ́n máa rùn pákó kẹ́ni wọ́n máa rùn ẹ wá wo nínú súnà àná Muhammad sallallahu alaihi nípa àná Muhammad sallallahu alaihi wasallam tó bí àwọn ọ̀nà bí márùn kan bẹ tẹ́pọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ó ti máa ń lò fákò àkọ́kọ́ nínú rẹ̀ àwọn onímọ̀ ní indal istiqaz min an-nawm tánà bí bá sùn tó bá dìde kúrò lójú oorun báyìí yóò kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú fákò ni ọ̀nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì indal wudu mọ́tọ́ bẹ́ẹ̀ sí àlùwàlá alẹ́bàá sallallahu alaihi wasallam a máa ń fákò ẹlẹ́kẹta ẹ̀ǹda tàgọ́yò rẹ̀ yẹ́ ti fab tí ó bá ti di pé òórùn ẹnu ó change nígbà mi yóò jẹun kankan hmm. nígbà mi báyìí ẹwà pé látara nǹkan tẹ́yìn jẹun yóò mọ̀ sí ilẹ̀ lẹ́nu jẹun tó jẹ gálíkì ní ìsìn wọ́n fẹ́ lọ kírun bẹ́ẹ̀ ó kọ́ àgbákò bá àwọn tí wọ́n wà nínú mọ́sálásí. àdóbìsí ni ká ṣe hmm. máa mọ́sálásí nígbà hmm. tí jẹ èso yìí èso gálíkì yìí bẹ́ẹ̀ wà láwọn oúnjẹ mí náà bí pẹ́lú ìbájú jẹ́wà yóò máa wọ̀n ní hmm. ẹnu yàn ẹ̀yìn dàtàgọ́ yọrí ọ̀ ìhàtìl fam tó bá ti rí pé òun ẹ̀nu bá ti change ó ti yí padà so nínú sunan ní Muhammad sallallahu alaihi wasallam ibà kúkẹ́ mọ̀ pé ní Muhammad sallallahu alaihi wasallam a great role model ni hmm. àwòkọ́sí tó kọjá bẹ́ẹ̀ tó ga buhaya iná hmm. ni sẹ́kútà wa ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ lọ́kọláya so inú àwọn tó yẹ kéèyàn mójútó tí ó yẹ pé yóò jẹ́ kí ìfẹ́ máa tún máa dán máa sí lálàmàtà ẹ̀wọ́ òun náà ní kí ẹ̀ mójútó ẹnu yìí kí ẹ̀ mójútó ẹnu yìí torí kí ni torí alkubla tó pé kí ni tí sì ìfẹ́nukú rẹ ní lẹ́nu hmm. tó ṣe pàtàkì ní sọ́nà hmm. hmm. ní Muhammad ẹlùmí ò báyà àwọn ìyàwó dínágbà àwọn ìsànà gbé náà tó ní sọ́nà ní Muhammad sọ́lá kódà ń bẹ́ẹ̀ sọ́nà ìpàdánù ní pé wọn a máa kí sí àhámà kéékèèké ìgbẹ́dá nìkan rìpọ́tù ní àwọn sọ̀hámà ní Muhammad sallallahu alaihi wa sallam ah, òun ní àwọn mẹ́wàá kọ́dọ̀ wọn ọ̀fẹ́ ní kọ́ ẹ̀wọ̀n òkè sẹ́ni kankan wọn rí hmm. àlẹ́mí ah ṣé wọn òun òfin kọ́lọ́ngọ́ yọ ìkẹ́ ẹ̀kọ́ ní ọkàn rẹ̀. àmọ́ kí sì èyí tí ànẹ́bí máa kí sí àhámà kéékèèké hmm. kèé ṣe lẹ́nu káwo gbogbo wa rẹ̀ nígbé kí ní ẹ̀nà kíláàbì sí afẹ́fẹ́ fi fi ìfẹ́ ìfẹ́ hàn mm. sí rẹ̀ ní mm. iná ni. màá fi mọ gba àyànjú lórí ètò pé mm. kọ́kọ́ tó jáde ńlé kó mú ṣọ̀pọ̀ kíìsì ìyàwó rẹ̀ tó bá tún wọlé kó tún mú ṣọ̀pọ̀ kíìsì ìyàwó rẹ̀ àwọn alákọ̀wé nìkan ẹ̀kọ́ ló lè yóò ni. kọ́lá alákọ̀wé mi gẹ̀ ṣe abẹ́gẹ́tì. àwọn alákọ̀wé nìkan súnnà lílé tọ́kọ̀ àti ìyàwó bá ń jà gan-an kàmàṣe yóò jẹ́ kí ọkàn wọn kó lè tètè rọ̀ síra wọn. ìpín tó máa ń sọ̀rọ̀ nípa siwak hmm. ìyẹ̀wò pákó hmm. àní Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó bá rí pé òun ẹnu wọn ti chéǹjì yóò lò ó hmm. ẹ̀wọ̀n tó ń bá gbogbo ayé sọ̀rọ̀ ẹni tó bá àwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ àwọn ìyàwó gbọ́ láti ìlú mi náà ẹnu ọkàn wa bú tí òun la sọ pé nínú ìwé aláṣẹ́ksà ní sinmi a sọ pé ó dáa pẹ̀pẹ̀ hmm. láàárọ̀ hmm. kéèyàn brush téèyàn bá tún fẹ́ gun bẹ́ẹ̀dì lálẹ́ pẹ̀lú ìyàwó yẹn kéèyàn tó brush so abẹ́ rẹ̀ náà ni lẹ́wọ́ hmm. gbàtà bá fẹ́ kírun ka kààrò orin but anábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n nífẹ̀ẹ́ wa púpọ̀ wọn fẹ́ fìnira mú wa anábì ti rí pé ìnira lè fẹ́ wà ń bẹ̀ fáwọn àlùmọ̀ bil mu'minina anábì fẹ́ bẹ̀ fún wa ń bẹ̀ kò jẹ́ dandan hmm. so ká bá ṣe súnà àgbàládá ń bẹ dáadáa lẹ́yìn pa àgbàládá á tún rí àǹfààní pé ẹni tó jọ́kọ́ wa tó jẹ́ ìyàwó wa á tún ẹnu wa ṣe hmm. fún wa nínú súnà nàbí sallallahu alaihi wasallam àwọn tó bá fẹ́ pè sórí ètò a lè pè sórí 09072386975 09072386975 níta ń sọ̀rọ̀ lé lérí báyìí òun náà ni oral health hmm. báwọn ànábì ọlọ́run bàbá sí kàkún tó ọpá hmm. jùlọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọn sọ fáwọn tàbí pé kó tó di pé ẹ̀sùn yín hmm. sexual intercourse ìjà àlú bainakum uh, rasula ẹ̀jì àwọn nǹkan tẹ́tì síwájú Wàlékún sálàmù lọ́bàkàtù. Alhamdulillah. Amìlá. Ẹ́wàsà. Alhamdulillah. Hmm. Hmm. Hmm. Mm. Mm. lábẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú mi rò pé wọ́n ní hadith anabi sallallahu alaihi wasallam mm. pé òórùn tí ń jáde lẹ́nu aláwẹ̀ wọ́n á rò pé kẹ́nu máa dọ̀tí ni ṣe <laughs> léyìn o. wọ́n bá ń sọ̀rọ̀ nípa pé òórùn ẹnu aláwẹ̀ anabi sallallahu alaihi wasallam pé ó wà ápẹ̀bù ilẹ̀ lọ́yìn mẹ̀wé ìṣẹ̀lẹ̀sìkì ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba ju òórùn tiwa àti wọ́n rẹ̀ lọ́sìkì lọ. so àwọn onímọ̀ sọ yí pé àwọn ohun kan bẹ̀tẹ̀ tó kọ́lá bẹ́ẹ̀ bá fọ́nù jù bẹ́ẹ̀ lọ hmm. nínú nẹ́ẹ̀dá nínú ikùn hmm. sómàkì ìbẹ̀ni kí ní ó ti máa jáde ìyẹn ọlọ́run lóhun sí kí ni ó látara ìjẹun èsì tí wọ́n ní kọ́ mọ́ fọ́nù tọ́wà sọ pé òun rẹ̀ so gbogbo àsìkò inú àwẹ̀ bá sáwà náà wẹ̀ náà èyí lè fọ́nù hmm. tí wọ́n fẹ́ kí wọ́n gbogbo àwọn àsìkò wákàtí máa wọ́tàwọn tí wọ́n àríjẹ́ tí wọ́n kọ́ rí ọkùnrin kan tó fi búrọ́ọ̀ṣì fọ́nù ní ọ̀sán àwọn ah, ah, ìwúlẹ̀ tó ń sí <laughs> mẹ́rin wá sàlàyé rẹ̀ fún wa alaikum salam lọ́kàtí هذا آمين الله Ẹ ṣeun. No, no. À ń ṣe but sẹ́mọ̀ à ń ṣe carefully hmm. torí nǹkan tó wà delicate ni hmm. nítorí wá ti rí ń bẹ̀ wàláhì kí ṣe nǹkan kékeré hmm. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni à ń ṣe tàbá rí ọkùnrin àtòbìnrin tọ́lọ̀ nìkan fìtì ara wọn pẹ̀lú prófáìlì wọn àmọ́ connect inshallah. wọ́n ní kí sàrùn lọ́kọ̀ọ́kọ̀. ẹ kú ṣe rádá tó pè látàrí ìlànà náà. Ọlọ́run mọ̀ ní kú kàrà mọ̀. Àmì ẹ̀lá. Kọ́sà rẹ̀ mọ̀ dáàmì, ẹni tó bá fẹ́ fẹ́ mọ́, ẹgbọ́n ni mo máa kí. Hmm. Náà náà nínú àwọn ọ̀tán sọ́lá tó ní sí hmm, pẹ̀lú pápò òrónù yìí hmm. ni pé èèyàn lè lo toothpaste àmọ́ kó jẹ́ sí pé nìyẹn yóò fi ara balẹ̀ gan-an àdìsí kan bẹ́tẹ́ ní mahamud sọ́lá sọ pé hmm. tó àníbìnrin sọ pé ẹni tó pé wà ń tó bá lẹ́g fistinshak eh, eh, illa an takuna pé òdí ògóngó kó hmm. pín dáadáa ilẹ̀ àǹtakúnà sọ àyèmọ̀ àyàfi tó bá ń gbàwẹ̀ nìkan hmm, gbàwẹ̀ sọ́ra ọ̀rọ̀ akẹ́rù tó gbẹ́ni yẹ kó wà kẹ́rù débi yí pé kó bá fẹ́ fọnú ẹ̀ mákílì ò ní máa lọ ta sí ní ọ̀nà fún kó tó kó fọ Eh? ẹnu orí ó ṣe dáadáa kò ní ọ̀hún <laughs> jazakumullahu khairan ibi náà ládé sí lónìí pẹ̀lú gbọ́nlọ́mbà subhanakallah hamdik nashhadu an la